òwe tí òní lórí bẹ́ńbẹ́yẹ́kẹ́ tv àgbójúlógún ẹ̀ parí ẹ̀ ìparí rẹ̀ rèé àgbójúlógún ó fira ẹ̀ fún ṣìta àgbójúlógún ó fira ẹ̀ fún ṣìta ìtumọ̀ rẹ̀ rèé bàbá rẹ lówó ó lọ́lá ó lọ́rọ̀ nítòótọ́ ìwọ sì wáá gbójú lé e wípé kó o má ṣiṣẹ́ kó o má ṣègbìyànjú ó dán lójú pé ọ̀rọ̀ ti wà ńlẹ̀ fún ẹ ó wá torí ẹ̀ ó yọlẹ́ ó wá torí ẹ̀ ó múṣẹ́ ṣe ó wá torí ẹ̀ ó kọ àwọn nǹkan tó yẹ kó o ṣe sílẹ̀ òun fi rẹ̀ fóṣìta ni nítorí pé bí bàbá òun fúnra ẹ̀ ò bá ṣiṣẹ́ fún un tàbí kó tẹpá mọ́